orúkọ tèmi ni abdulhamid ọlágúnjú ọmọ bíbí ilẹ̀ yorùbá ni mí bọ ọmọ èkó ni mo bẹ́ẹ̀sì ọmọ ọ̀ṣun state ni mí bọ èkó ni mo bẹ́ẹ̀sì mo ti ń ṣe owó nǹkan lọ mo ti lọ school mo lọ secondary primary school mi elizabeth then láti bẹ̀ mo lọ fagba grammar school mo ṣe pọ́ mo dẹ̀ lọ sí ìjú grammar school mo ti parí final paper mi ẹ̀yìn mi jáde secondary school mi. Um, akọ̀wà ládùúgbò kálọ̀ gbá bọ́ọ̀ me and my friends but one day mo kàn jókòó pé ṣé tí màá yẹ continue ìgbésí ayé mi lélẹ̀ i can't feed my family with this one first born ni mi ní family mo á rò pé ah, mo náà búrò lẹ́yìn tó pọ̀ ra like seven in number mo rò pé ah, kó tó ṣe fún àwọn àbúrò kó tó ṣe fún ìyá ṣe fún bàbá then mo rò pé kò lè work let me just find something to do then láti ilẹ̀ right from time mo ti ní passion fún ṣe tailor i love tailor work so much because kó lè fà ni pé ọ ní ẹ̀yìn kan máa ń dájọ́ fún ládùúgbò wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ dáre lórúkọ ẹ̀gbọ́n yẹn wọ́n máa ń disappoint wa gan-an pé kánṣẹ́ ìránṣẹ́ wa lójú wa ọjọ́ ọdún ká dúró títí a máa ti wẹ̀ a máa ti wọ pátá tí wọ́n máa dúró pé ah aṣọ dé because new pant new shoe new singlet àwọn máa dúró di aṣọ tá a máa wọ̀ lọ sí ìdì àní wọ́n máa wọ́n á rò pé òkè wọ́n ti máa ń ṣe fún wa dáadáa ìgbà mi most of the time ọ̀kìn tẹ́ mi lọ́rùn aṣọ tán bá wọn fún mi ọ̀kìn tán mi lẹ́rùn tán bá wọn aṣọ fún mi so mo á rò pé òkè nǹkan tó ń ràn pípé yìí ń ṣe yìí ó yẹ kémi náà lè ṣe so tí máa ṣe ṣọ́ọ̀bù télọ̀ bẹ́ẹ̀ máa fi máa ń ṣe ìwọ̀n ṣeré gan máa wà á máa ń ṣe gbogbo ètò wọn ṣáà ní pé kí n lọ sọ fún àwọn ọmọ mi mi kan máa san owó kọ́ṣẹ́ fún mi máa rò pé ok máa dán fún wọn lè wọ́n ṣe ní dá after my before my secondary school kí tó jẹ́ parí secondary school mi tọ̀ bí a ss two bí because máa dé láti school bẹ́ẹ̀ a máa lọ gbá bọ́ọ̀ ṣe bí hang out pẹ̀lú àwọn ọ̀rẹ́ àwọn máa hang out ní by street a máa hang sí wọ́n rò pé ok mo ní máa stop láti máa hang pẹ̀lú àwọn pípé mo wá lọ ẹ̀gbọ́n yẹn ajá máa ń sùn sínú ilé the same room wọ́n ní ẹ̀gbọ́n yẹn mọṣẹ́ gan kí nìkan ìtọ̀kan mo kọ̀ lọ bẹ́gbọ́n yẹn pé mo fẹ́ kọ́ṣẹ́ ẹ̀gbọ́n yẹn kàn fi mí ṣe yẹn ni pé ìwọ kẹ̀ mo ti yẹ pé big boy ni ẹ òun wé one street mo kọ̀ pókè mo kọ̀ ṣe wá ẹ̀gbọ́n yẹn lọ ṣọ́ọ̀bù yẹn nìyẹn fọ́sọ́gbò ẹ̀gbọ́n yẹn kò sí nílé mo ṣàjọpọ̀ dé wọn mọ́mí wọn mo bá mo ṣàjọpọ̀ dé wọn ẹ̀gbọ́n yẹn wá bá mi ń bẹ̀ mo ṣàṣàlẹ̀ nǹkan tí mo wá ṣe wọ́n á ní ṣe ń pò bí pé mo mí ni ẹ̀ o dádì ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n yẹn ọ̀gá mi ni Lukman my first boss wọ́n wá pè mí pé kí ni mò ń wá gọgọgọgọ mo ṣàlàyé fún wọn pé mo fẹ́ kọ́ṣẹ́ ni wọ́n á ní ṣé on force mi wá ní àbí mo wá fúnra mi mo ní mo wá fúnra mi ni o pé mo really wọ́n kọ́ iṣẹ́ yìí wọ́n á ní òkè pé kò sí wàhálà wọ́n dẹ̀ ní pé kí n gbà wọn bí mi wá kí n náà àwọn savings tí mo ní mo fi ra fúnra mi mo dẹ̀ bẹ̀rẹ̀ like two weeks ó ṣàmà yẹ pé máa láti school báyìí wọn ò rí mi ládùúgbò mọ́ máa láti school báyìí wọn ò rí mi ládùúgbò mọ́ wọ́n ṣàwà trace mi lọ́jọ́ kan pé bí mo máa ń rí lọ wọ́n ṣàyẹ̀ pé mo lọ ń kọ́ṣẹ́ ni tí wọ́n ṣe support mi nìyẹn that was how I get into this tailor work. Mm, challenges tá à ń fèsì pọ̀ díẹ̀ ìkíní iná àrùn iná ṣiṣẹ́ ìkejì um, price gbogbo nǹkan ti wọ́n so wọ́n bá owó tá ń gbà lọ́wọ́ àwọn kọ́sítọ́mà gan gbogbo ẹ̀ tó máa lọ fún bí material àti fowó mọ́tò lọ bí wọ́n mọ́tò lọ sọ́run yẹn so kò rí lì sí mm, owó púpọ̀ lórí ẹ̀ mọ̀ bí tẹ́lẹ̀ gbogbo material ó ti wọ́n gbogbo ilé owó um, price ò stable owó mọ́tò gan-an torí wọ́n máa yẹ pé owó pọ́nlẹ̀ gan-an wọ́n á gbélé um, epo gbogbo ẹ̀ òun really affect seriously owó ṣọ́ọ̀bù maintenance generally ṣá it's not it has not be easy ṣá. mo tí ẹ bá fèsì challenges bí búburú kankan nídìí iṣẹ́ yìí ìdí ni pé àwọn tán ti ṣe tán ti rí tán ti fall into that pit wọ́n ti tọ́ wa sọ́nà. So no bí àwọn ọ̀gá wa àtàwọn tó ti wà bẹ́ẹ̀ síwájú wa so àti gbogbo àwọn nǹkan mistake táwọn ṣe ń gbà yẹn àwa ti àwa ti kọ́ ẹ̀kọ́ yẹn látara tiwọn so kò jẹ́ kémi tí mo ti fèsì kankan ṣá tó wà tó burú o bọ̀ tó wá sọ pé pé nídìí iṣẹ́ inú mi dùn jù mi ò lè ka pẹ́yẹ kan àbí méjì ni because ó ti ó ti dùn mí nú times with that number tó ṣiṣẹ́ kan tó ṣiṣẹ́ méjì tó jẹ́ gidi tó jẹ́ pé iṣẹ́ kékeré owó ńlá ó ti wọlé. Eh, àmọ̀ràn mi fún ìjọba ni pé first internet kan fún wa níná everybody ni àtúníṣọwọ́ o àtúníṣoṣo everybody ara nídìí ná tó bá fún wa ná tí ná stable dáadáa iṣẹ́ mo ní tó pọ̀ nílẹ̀ yìí tó ṣe wà máa hàn generator fi ṣe gbogbo ẹ̀ ni kò ì síná tó wá fún wa ná dáadáa tí àwọn kan dẹ̀ tó lọlẹ̀ tí àwọn price nǹkan tó lọlẹ̀ ah fat i'm appreciate nǹkan tèmi need ni pé ibi tí mo wà yóò gbà mí mọ́ capital ni ó ń dé mi dúró because alihamudulilayi náà ṣe mo mọ iṣẹ́ yìí níwọ̀n bá ti tèmi so èmi gan mo ní láti employ èèyàn láti join mi sí láti máa ṣiṣẹ́ fún fún mi but agbára yẹn kò sí because yíba yóò dé gbàrà àwọn tó ń ṣiṣẹ́ fún mi ti àwọn ọmọọṣẹ́ gbogbo wọn èmi ò ti lọ school ó ti ṣe everything so èmi náà ń try tèmi náà láti fi ran àwọn èèyàn náà lọ́wọ́ ní àpárá mi. Mm, inshallah lágbára ọlọ́run tó máa fi di ọdún tó ń bọ̀ ó pẹ́ jù nìyẹn mo fẹ́ sínú irú ṣọ́ọ̀bù báyìí mọ́ mo fẹ́ ṣe tó yẹ pé ready to wear aṣọ tá a ti máa rán sílẹ̀ tẹ́kọ̀ máa dé tẹ́kọ̀ máa mú tẹ́kọ̀ máa wọ̀ ọ̀rọ̀ tá máa post on Instagram WhatsApp Twitter Facebook tó pọ́nkọ́ máa rí tó máa like ẹ̀ and máa lọ deliver ìyẹn ni mo fẹ́ ayé ti kúrò ní orí a máa ti ṣe in a bigger way. iṣẹ́ ọwọ́ da púpọ̀ ó pè ju kéèyàn ṣe bí akọ́ dáhùn lókòwò lọ bí àyàn ń ta nǹkan ṣàkàn ẹ̀kọ́ síṣẹ́ ọwọ́ ó rí ẹ̀ kó tó lè close down pé ẹ̀ ò wá ò wá rí ṣe mọ́ tíṣẹ́ ọwọ́ yẹn bá dẹ lójú dáadáa àwọn máa wá ìkiri ní anywhere mo mọ àwọn ibi tí mo ti máa ń gbaṣẹ́ all over jáde mo lè fi wá lẹ́kẹ̀ week máa fi rìn kiri lọ bí lọ́ba àwọn máa pè mí àti máa fi wọ́n ṣakọni pé máa bà wọ́n níyànjú pé kọ́ńtà àti kọ́ṣẹ́ because ẹni tó bá ti kọ́ láàyè títí ẹni èèyàn kò lè ṣakọ sí ẹ o lè ṣiṣẹ́ ìpẹ́fẹ́ lọ sùn òṣìṣẹ́ lónìí òṣìṣẹ́ nìyẹn wọ́n ló mọ kó tó ti make fúnra ẹ̀ so ìwọ ló máa dàrẹ́ta rẹ̀ kò ṣe pé èèyàn ló máa sọ pé yára ṣe báyìí ọ̀rọ̀ àgọ́ báyìí ló gbọ́dọ̀ wọṣẹ́ kò sí yẹn lọ́wọ́ ẹ̀ bọ̀ tó bá lè rọ́jú tó bá kọ because ìyá wà ń bẹ̀ lóòótọ́ because kò easy bẹ́ẹ̀ but tó bá lè kọ wọ́n máa gbádùn ẹ̀.